إذا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد أنصره الله إذ أخرجه الذين كفروا إذ أخرجه الذين كفروا ثاني اثنين هما في الغار إذ هما في الله يقول لصاحبه لا تحزن إن الله أعلى فأنزل الله سكينته عليه وأيده بالنور لم وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا خلافا وبطالا وجاهدوا بأموالكم وأنفسكم وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبدا في لدى من الله تعالى يريد وسيلة الإسلام ọlọ́run má ṣe wá níbi ìrìnà rẹ̀. Ó jẹ́ ìlú nìkan láì tọ́jọ́ pípọ́ sí lójoojú lẹ́nu pé iṣẹ́ wa wọ́n ṣẹ́gbà sọ́wọ́ wa ó wà nínú wa láàrin ọjọ́ ńlá òmíràn ó gbé ìjẹ ní ìṣẹ́. Àtọ̀rọ̀fẹ́ àti ìjẹ ọlọ́run fún ìṣẹ́ náà ti jẹ́ Mohammed sọ́wọ́ wa ó wà nínú wa láàrin ọjọ́ ńlá àtàwọn àmì ìrẹsì wọn máa. Pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà. àti mùsùlùmí àgbàmà rí. Lẹ́yìn ilé àtàlá fún gbogbo àwọn àdìpá pátá àwọn akọ́wọ́ ní kí nínú àwọn àfá. Ilé àwọn àfá àti ọkọ̀ ọmọ ìjọ láwọn ọ̀pá tó wọ́n yìí kí àwọn tó tí ò kọ́ ọmọ ní kí ṣùgbọ́n tó ní kí mọ̀ ní kí ìkàlù sọ̀hábà ọmọ kí ìgbàgbà àwọn ìpìlẹ̀. Àwọn lè má jókòó máa ń dáwọn ìsọ̀rọ̀ báyìí, ṣùgbọ́n ọlá àti wọn wọn làwọn pé Jésù ti dáwọn èèyàn sọ̀rọ̀ fún mi. Ìgbẹ́ láwọn nípọ̀ tí mo fáwọn sọ̀rọ̀ orí oúnjẹ tó lè jù láti ṣe ìkákọ́ ọmọ ní kéwú olùkàtà sálàáfíà àfá èrè sí ìpàdé kéwúké nílẹ̀ wọn bí ìwúté pápá jẹ́ ìṣẹ́sì tó mọ́ ọ̀rọ̀ kéwú àwọn bá ṣe sùkúù ó sì tọ̀mọ̀ lọ àwọn ọ̀tọ̀ ní ọ́síláìsì láti jẹ́ ìrìn tí ó kọ̀ wá àwọn èèyàn tó yí dáadáa lọ́bẹ̀ẹ́ Lájẹ́rí tó ní àwọn ìnílọ. Sí tọ́bà ti pé wọ́n ọmọ pàtàkì kéwù Kí láǹfààní táa rí lẹ̀? Kí lórí rí tó lè wa mọ̀ Kódà ẹ̀rí ò tó rí, ẹlòmí rí, ṣùgbọ́n kò mọ̀ pé lòun rí. Àwọn àpẹẹrẹ ilé ìlú ìbámu wa ẹyọ kan together. The present register of JAM, present register JAM in Nigeria, Professor Louis, all degree tó ṣe ní Ìlọrin Arabic lóṣù. Oyè àkọ́kọ́ tó gbà nínú ní lọ́bọ̀ àwọ̀gbìyà, ìfìlàbọ̀ ìgbìyà. Second degree rẹ̀ Islamic studies, Yemata, PhD rẹ̀ Islamic studies. Professor Islamic Studies ní University of Ghana. Ó tún wá jẹ Deputy Vice Chancellor bí ẹ̀sìn ìlú kan, ó tún wá jẹ Vice Chancellor. Ohun tí wọ́n á ní nígbà tó fi wá bí ìdí orí Chairman Committee of Vice Chancellor in Africa. Kìí ṣe West Africa, gbogbo Africa fọlá ọ̀dùnú láti Morocco, Tunisia, Algeria, Egypt, tó ti dé ti Victoria South Africa tó tó yunifásitì pẹ́pẹ́ pàpàtà Mozambique abẹ́ Kenya ní East Africa ti sọ Ethiopia Nigeria gbogbo tó dàgbà Africa dé tọ́wọ́ Thailand tó tó yunifásitì ibẹ̀ àgbáríjẹ àwọn olórí ọjọ́ àti ìkọ̀mítì ọ̀gá ìṣàǹfẹ̀ lórí iṣẹ́ àmà ń bẹ̀. Ẹ̀bá mi ló mọ̀ ẹ̀rù pé ìpùsẹ̀tọ̀ mẹ́sì kan ìpùsẹ̀tọ̀ mathematics ìpùsẹ̀tọ̀ yẹ ẹ̀kẹ̀ wo pàfọ́mánsì àbòsí àwọn èèyàn ń ṣe mọ̀ ní bẹ́ẹ̀lìntì ẹ̀gbọ́n pọ́ọ̀kì mọ̀ ní bẹ́ẹ̀lìntì láàrín ìfẹ́lọ̀ ìdí àrùkì ìkànlẹ́gbẹ̀rẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ àti ìrọ̀lẹ́ Jésù ń ti tó ní àpẹẹrẹ ilé wọn kan, rẹ́rẹ́ ilé wọn rí mọ́ wá, pọ̀ rẹ̀ pẹ̀pẹ̀, ṣùgbọ́n mi ní mú fi ẹyẹ kan lọ ìgbìmọ̀ fi ẹyẹ ìlú wọn ìná ìlú wọn ṣe ní ọ̀rọ̀ Ẹlẹ́ẹ̀kẹta àwọn ọmọ ìpínlẹ̀ pápá tí ó gbé iṣẹ́ ìjọ ọdún tààyè sí ìwádìí ìṣẹ̀lẹ̀ àwọn ìlú wáyá tó mẹ́jọ ní kó bá apá àtẹ́lẹ́ wá ń sàlàyé ẹ̀sìn àwọn gbẹ́lẹ́gbẹ́ ní ẹ̀mí ayé tí ó ẹgbẹ́ apá àtẹ́lẹ́ ó sì lẹ́yìn náà tó wá ní ìsọ̀rọ̀ lọ́wọ́ ayé ọ̀sán sọ pé ilé ilé ayé ò ní parẹ́ láti kó lùsá akílà aṣọ́rì náà àyàfi lórí àwọn tó ní wọ́n burú jù láyé òní ayé ò ti parẹ́ bẹ́ẹ̀ sì ni kò ní balẹ̀ lóbi wọn tí wọ́n bá ti ń sọ nìkan lóbi wọn bàtà bọ́ọ̀rẹ̀ náà àlá àgbéjẹ́ láì láì láì àlá ìráyè ò ní parẹ́ nígbà tí dá ọlọ́run lórí rẹ̀ ní ìfẹ́ sí lọ. Ṣẹ̀tọ́ fún ẹ̀ yóò wà yóò wà láwọn ọmọ mi yóò àtúbá mi yẹn pé lára pẹ̀lú lọ ẹ̀ ní ìsinlẹ̀ mi lónìí lọ àtàmì yàrá ànà yóò yóò lórí ìlọ́lọ́ àwọn ìlọ́wà fún ìyàlẹ̀ sí fún àwọn ìfẹ́ dáadáa. Ayé Ọlọ́run jẹ́ kẹ́rẹ́ ayé ìṣẹ̀fàrẹ́ lójú òkú òmú bí bí rí. Ẹ̀rẹ̀ lọ́lọ́lọ́ àwọn mẹ́rin. Náà, ó bá máa fáà ó kọ́ àwọn mẹ́rin tí láti ibi ti bẹ̀rẹ̀, ní ibi tí gbé, àti tí ó tún gbé, ọlọ́run ti bá ń ṣe dáadáa fún

Wọ́n ní ìgbà èèyàn kan bẹ lára ẹ̀ náà mẹ́rin, àwọn èèyàn pọ̀ náà sọ̀rọ̀ ìṣúná ìlú àti ìgbẹ́ ẹ̀lọ́ ẹ̀rí nípa títí rẹ̀ náà ọ̀pọ̀ lórí èèmọ̀ ìkí ìwáyé rẹ̀. Ṣùgbọ́n èèmọ̀ kan tí wọ́n sọ ni pé wà á fẹ́ nìkan tí màá náà ní ìjà tí ó lọ́dọ̀ rẹ̀ báyìí, àyà àti sọ́wọ́ ọ̀tún padà lọ́mọdé òkú náà yẹ̀. Tí màmá ní ìgbà lọ gba kí ó tó lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ nìkan, ó ń lọ òun padà sí sílẹ̀ ìjẹ̀. Ìgbà wà pàṣọ and he has nothing left for about 1,000 teachers. But none of these teachers, there is none of them except that he became a student. He became a student leader. So we should read. So ẹ̀kọ́ òun náà ní nínú báńkì lẹ́kọ̀ọ́ lẹ́bí ìlú kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹlò ní ẹ̀kọ́ rẹ̀ lọ. Ṣùgbọ́n kékeré tí ní ọlọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò ní ìwọlé tó pọ̀ ṣùgbọ́n nínú mútí ẹ̀sẹ̀ pọ̀ tó kékeré ní jẹ́ lọ́dọ̀ ẹni tí kò yẹ ní orí àbí kò gbà sí tó bá wọ́n ń gbà omi òkú lọ́dọ̀ kí rẹ̀ tó lè tó pọ̀ ẹ̀kẹ́kẹ́ lọ́dọ̀ tẹ́ sí òní tẹ́lẹ̀ lóṣù ká ilé ayé ti rí nìyẹn tó kọ́lọ̀ kó ṣàánú wa tó gbogbo wọn tọ́lá abẹ́lẹ́ ọba ní kí ọlá tó bá ní ìdáadáa fún ìfún wọn lọ́wọ́ fún alágbèrè ọ̀rọ̀ ìgbésà ọdún lánàá òun ni ibi tí àkọ́kọ́ kìí tàbí ẹ̀mọ́ láàrín àárín àmì àti ìṣẹ́ lánàá àìmẹ̀ sọlọ́gbọ́ àìwọ̀sán ti ní jáde nílé sàfà nílẹ̀ gáárí ìlànàbọ̀ láti lè lọ sí ní òkè wọ́n dára ọ̀sùn lọ́rí Mọ́nà Rasulullah sallallahu alaihi wa alihi ọ̀sọ́bẹ̀ ìgbé ìta. Ànábì púpọ̀ lórí rẹ̀, wọ́n ní òru 27 of Sọ́fà, ọjọ́ kẹta nínú ọgbà nínú oṣù Sọ́fà wà mẹ́rin ní ọdún kejìlá tí ànábì ti ànábì, ọdún kẹrìnlá olùdá. Wà á ta ìyàdá rẹ̀ sí ìpìlí, wà á mọ́rin الناس عليهم في صحبته وملكه ó wá gbéra lọ sí ilé ọ̀sí ìpò ẹ̀ alábàárin láti lábàárin rẹ̀ ó ti bá ní kí àmẹ́bí ọkàn balẹ̀ sí jùlọ àbí ẹni tó fọkàn sáàrẹ̀ sí jùlọ àbẹ́ká àbẹ́mọ́kàn sí jùlọ nípa ṣọ́gbà ní àìjọmọ lẹ́yìn àdẹ́bí sọ̀rọ̀ láàrin lọ́sàlá iná pẹ̀lú àdẹ́bí wà náà rí àti dúkìá rẹ̀ gan láàrín àdára ń ka túláyà lọ́gbà bàbá lóru gbogbo wọ́síwọ́sí tàbùkù àti èyí wọ́n jà lẹ́yìn ó sọ̀rọ̀ ẹ̀rí àwọn orúkọ àbúgbà kìí náà ó kọjá abẹ́ mo sì gbìyànjú láti kọ̀m̀bá àti gbogbo ẹ̀ sí tẹ́sẹ̀ mọ́nà ṣùgbọ́n àti bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́sẹ̀ bílíọ̀n nílọ̀ mílíọ̀n àwọn Osman ní wọ́n rẹ́ni 400 million 500 million ìbẹ̀rẹ̀ in our present money tẹ́ẹ̀bá kọ̀m̀bá àti ثم قال ومن سلة أخير من باب من باب خلقه. طب أنا ó jáde láti ilé tó kán yàrá tó kán yìí níbi ẹ̀kùn ẹ̀yìn tó pamọ́ lè yẹ kùrídà lè yà kùrúdà lè mẹ́kàtà àrà ajalè láti lè jáde ní mọ́kà tìbẹ̀rù tìbẹ̀rù ní o wà kọ́mílà ayé yà pọ́lẹ̀ á alùpàdé ṣáájú kí alùpàdé àríwá ṣe kí ni ó ti jáde. ولما كان النبي صلى الله عليه وآله وسلم يعلم أن قريشا ستجد في قريش Bàbá ti wá mọ̀ pé àwọn Kùrẹ́ṣí gbogbo pàpàbà ni wọ́n tà láti lọ wọ́ òkà kiri nígbà tó kò kiri. Wà á lè kọ ní kọ̀láàdì ìtajà ẹ̀tẹ́jì náà. Tàtàjì ìlú. ilé ìgbé Al-Anfar ní Awali wà láti wà ọ̀rí ọ̀nàbí nàbí ọ̀rí sí àmọ̀tájú ìṣàmàlà ọ̀ṣìmáàlà. Àlẹ́bíwá rí pé ọ̀nà àwọn Kùrẹ́ṣí tí wọ́n gbòjúkọ àǹbọ̀ jámù náà Ogójú mọ́jọ́ fún ma wá kiri ó ń lọ ọ̀nà àkọ́kọ́ pé ìyàmọ̀ ń gbà àjáde lọ Màdínà méjọ́ òòrùn àkọ̀rí ikú àrọ̀ èsì lè sọ́rọ̀ ọ̀nà yẹn gẹ́gẹ́ tó wà ní ọ̀nà náà northern maka ilẹ̀ ní wọ́n gbà lọ nàìjíríà nígbèrè pàtàlàkà sọ̀rí ọ̀lẹ́bí ìlọ́ọ̀kùnrin sàmàmà àríwá ọgbà ọ̀nà tó ṣe bí ní tó jẹ́ ìdàkejì ọ̀nà yẹn pápátá èrò rẹ̀ opposite direct opposite complete opposite to that direction. Hmm. So ó lè rí ọdí náà sí ní kí ní ó sì kí náà náà. Ọ̀nà bí táwọn ẹ̀wọ̀n ń kà wọn sílù. Àbẹ́lúwà lọ gba ìlú tó ta kù pátápátá. Wọ́n ó wà sọ̀rí ipò ìwáájú ìjà ló ń bà mọ́ kàtà. Yẹn ọ̀nà tí ó dá ọ̀nà South. South and Mọ́kà ilẹ̀ ìgbàgbẹ́ mi ìlú yìí kọ̀. Làgbẹ́ ó dàbí kí ẹ̀rọ lọ àìsí ní wọ́n yóò ti sájá ló ti máa ń bí ọ̀rọ̀ gbogbo owó lè nígbọ̀ ọ̀nà ti bí bí. ṣùgbọ́n ṣàṣẹ́ èèyàn lè gbọ̀ gbàjì tí ẹ̀ bá gbọ̀ gbàjì yóò mọ̀ jáde ọkọ̀ àìyàn jáde bẹ̀rẹ̀ yóò padà jáde sí ọ̀gbàjì wọ́n kù kankan ò lè lọ pé ọba ni yóò sálọ ọkọ̀ ò lè lọ ọ̀dọ́dún ò lè lọ ọ̀nà ọ̀gbàjì láyé jáde gbé pàkóra wọn ní òótọ́

أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون Ẹ̀gbọ́n tọ́lọ̀ ní ilé ọlọ́run ní abẹ́ ẹgbẹ́ pọ̀pọ̀lá rẹ̀ tí ìdí ọlọ́run ẹ̀gbọ́n lọ́lọ́ fẹ́ ẹ̀rẹ̀. Mo ń kí ìrùn ìgbàrẹ̀ lọ́lọ́ ọmọ pẹ̀lú ẹ̀rẹ́

أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون أولم يهدي الذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أن لو نشاء أخذناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون أعوذ بالله من السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آية 96 من سورة الأعراف سمعتهم آية 96 الله يقول أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله ولو أن آل الكون ìbáṣe sí àwọn ará ìlú àṣìkú ọ̀nà ìlú náà ààmì ìlú wọ́n gbàtọ̀ ní wàtá ọ̀rọ̀ wọ́n ní fàyà ọlọ́run lápàtà náà lè ń bà ká tí ní ẹ̀sàmà àbá sílẹ̀kùn tàbí ọ̀nà àbùkù ń lé wọn lórí láti sánmà wàlẹ̀ áùpì yóò tó mọ́ jáde láti inú ilẹ̀ wàlẹ̀ tí ìlú ṣùgbọ́n káàkiri wọ́n pe ọ̀rọ̀ náà nírọ̀ fa àfọ̀dìnẹ́rù àwọn àgbà wọn mọ́ ìmọ̀ nǹkan àwọn ìyá àwọn ọmọdára ìlú ẹ̀dá tẹ̀síwájú yóò tún láti máa lọ ìpàtẹ̀ ọlọ́wọ́ ni apá àmìnà àrẹ̀lẹ̀gbọ́ àyíyà àti ìyàwó ń bá ṣúná wà òmìnà ìmọ̀ àmìnà tí àrẹ̀lẹ̀gbọ́ náà àti ìyàwó ń bá

gbogbo wàhálà ìròyìn rẹ̀ pé kójú ọ̀nà máa wọ bẹ́ẹ̀ aṣọ ọ̀rọ̀ yìí aṣọ ọ̀rọ̀ tó gbọ́dọ̀ dá títí lè mọ́mọ́ àti bàbá lọ ìyá àti èkó àbí bàdàn àbí ìlọrin àbí kámù ni wọ́n ti lọ bá tó ṣe ìgbàgbára ìlú kọjá rẹ̀ agbádá yẹn ṣẹ̀ pé wọ́n lọ gíní ni ó dúró sápá fún rẹ̀ ni ó mọ̀ mọ́

lẹ́kùn gbé mi lọ sí kéèyàn ti sí ìjọ pé bàbá kan máa fọ́ ọ̀sẹ̀ ọlọ́run láwọn adéjì lẹ́wà ló sọ pé nígbà tí onígbèrè àtúnú lọ ànábì ló sọ ó ṣe ń lọ ẹni ẹ̀kà pé ìlọ wà yàtọ̀ sáyẹ̀kẹ́ ìyẹn sàn nínú rẹ̀ ń pé kí láyọ̀ lè jà ìjọ ìlú àti ìrẹ̀bà ọlọ́run ṣe wá bẹ̀rẹ̀ Àrùn àmìntò máa ti sàlàyé, àìlì òsìlà ààrẹ ìkò máa sílá. Àbọ́kà yí balẹ̀ kọ́lọ́run ò lè dá òkúta ẹwọ̀ òkúta lé lórí, pẹ̀ṣẹ́ rẹ̀ tí ó ti ti dárí ìrí, pàpọ̀ ó lè jẹ́ ìdìsókùta. Pàtàkì àyàmú ọ̀nà kẹ́ ولقد كذب الذين من قبلهم فكيف كان النكير يا رب àwọn ìyẹ́ mọ́ sí ọ̀rọ̀ ṣeré tí ẹ bá mẹ́ta ásàmìlà ìrẹ́ lábí ìyọ̀lọ́ lọ́kẹ́ bá mẹ́ta ọ̀rọ̀ ní èrè dáadáa tí ẹ lọ́ta àlèháàpọ̀ mẹ́lẹ̀háàpọ̀ wọ́n máa àdìrọ̀ ọ̀kà mẹ́lẹ̀háàpọ̀ àwọn ọlọ́run sálàyé àwọn tó ń fi atẹ́mú àtàn tó ń fi parẹ́ tọ́lọ́ ní ẹni yóò fi yá jẹ́ ká mọ̀ tẹ̀síwájú torí ní máa ń lọ bẹ̀rẹ̀ àbúbá ìpìlì mọ́ ọlọ́run tó wá ní àwọ̀ àmìnà ààrùn ìgbọ́rọ̀ àyà sí àwọn àṣúná tó ṣá táà àmúyà wá lórí táà lè mú wá lọ àti ìyálẹ̀ sí wà mú yára àbò nígbà tí ó ń ṣe é lọ pé àwọn lọ́ọ̀dù lọ́wọ́ àti wọ́n wo rẹ́sì àti wọ́n wo bọ́ọ̀sì àti wọ́n wo ọ́ndẹ́mìnà wọ́n wá rẹ́sì àti wọ́n wo àwọn eléré àbí wọ́n lọ sí ibi ṣó láàárọ̀ tàbí lálẹ́ níbi ṣó ọ̀rọ̀ ni wà ń yà níbi tí ó ní ṣe lọ́rọ̀ pé ìyàwó ní sọ̀kalẹ̀ ń bẹ̀rẹ̀ apá nínú mẹ́kàn tí wọ́n ń fàyà balẹ̀ sí sí èsì ọlọ́run àwọn ìjọ olóòfò àwọn ìjọ ṣòfò wọ́n ní kò sí tí ó ṣẹlẹ̀ kí ní pàtí ọ̀gá ọ̀pọ̀ èdè lókè wáyé láti bí mú ọlọ́rin àwọn olùfòlófò ẹni tí ó ṣòfò ní wọn sọ máa kí ní pàtí ọ̀gá nínú ẹgbọ́dọ̀ àìmọ́lé nígbò wá ṣe jọ́lì nígbà ẹ̀rẹ́ alẹ́gbẹ̀ẹ́ tí ó sí ìlú kankan yọjú láti dọ́rin lóòrùn ọ̀wá yìí rẹ̀ ọwọ́ ẹ̀lẹ̀ ní ọjà kú síbẹ̀ ní ẹ́ kí ẹ rí àwọn afẹ́ ìyá òun dà kó tó di ìlú tó di ilé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìyá rẹ̀ àwọn ní ẹkùn lẹ́rọ tẹ́gbẹ́ ọmọ ìjẹ̀bí sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀kẹ̀rẹ̀ ìyé ní ẹkùn lẹ́rọ lè rí ìlú onígbọ́nà tó rẹ̀ ẹ̀rù ẹ̀rù ní ó kìí jọ ìlú máa àwọn ilé òrìdá náà tẹ̀kú ọ̀wárí Ọlọ́run sàánú wa, ọlọ́láàbùn tí ó ṣe yé àwọn tí ó pa ní ẹ̀ṣìrí. Torí náà lẹ́bí òpọ̀tàn balẹ̀, ní kó jáde lóòótọ́ ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ ọgbọ́n àti inúdá èyí tọ́lọ́run bá ní àárín ah, kò wà fẹ́

jẹ́ kékeré kan wọ rẹ̀ ó tètè gbé kó kékù sí ìṣí. Ó ká bá jà tọwọ́ kó rí rá, ránjẹ́ ti fẹ́ mẹ́ tó kó gbẹ́ ní sí tó yá tètè ké ní ẹni òkú dànù ẹ̀rẹ̀ ẹ̀lẹ̀ jáwẹ̀ ẹ̀fọ́n owó. Ẹ̀bí ọlọ́run ní ọlọ́run ṣàánú wa. Tọ̀pọ̀ ti bẹ̀rẹ̀, àmẹ́bìwọ̀n Muhammad, ọ̀dọ́ ọ̀nà ìdàmú báwọ̀. Tí ó ti bára máa díẹ̀ tí ogun yẹn bá ṣe mẹ́rin náà. Ọ̀nà tẹ́rin lọ ágbà ọ̀nà ẹyẹ mẹ́rin ìlú mẹ́rin ìṣọ́gbà Nàìjíríà. Sábàtà wájá kọ̀rí ìbọ̀ náà wà kọ́mpà àmìyàrí ọ̀nà ìyàtọ̀ nígbà tó àbọ̀ 5 miles. máa gbà lórí ìtọ̀ ìrẹ́ tábà bá wà lọ, ìlàjábà ní يعرف بجبل الثور وهو جبل شامخ واو الطريق wọ́n ní àlẹ́bí wá bẹ̀rẹ̀ sí lọ sí tó ti wá dé orí òkè rẹ̀ tí wọ́n mọ̀ sí òkè sáwọ̀ òkè yìí sáàmì ó ga ó ga gan ní ní àwọn àgbà tí wọ́n lọ wọ́n ní dáàbì òkè yìí to see lẹ́bù tó lẹ́gbẹ́ mú àpàdà lọ wò dáadáa ní ìpàdà ló dáadáa wọ́n sọ jẹ́ mọ́ ọmọ ẹ̀dẹ́ ní ìrìn àzó nínú ìgbẹ̀rẹ̀ ẹ̀rọ tó sólò wọ́n ti bá ọkùnrin náà wá 748 meters from sea level height òkèèrè 748 meters ní òkèèrè to sea level. Wẹ́n kò ga. Ọ́ wọ́n ní lónìí lónìí mo sọ yẹn láàrín àbíjẹta àti ẹ̀rẹ̀ kí wọ́n kì í àwọn ilé náà lọ wo pọ́ìn tó bá fẹ́ lọ wo bẹ̀ láti ìsàlẹ̀ kó tó lórí ẹ̀ wọ́n ní ìrìn wákàtí tó tí wákàtí lè jí àbọ̀ lórí mo mọ ẹni kan nígbà ilẹ̀ pẹ̀lẹ́ ó ti di ó ti dègbé láti ẹ̀rẹ́ àti mo mọ̀ tí wọ́n ń tẹ́lẹ̀ ìrìn lọ́wọ́ ẹ̀rọ ìjẹ́ director of Nigerian uh, Islamic Affairs that was out in the TV. Direct president comments in the Mayeti. Ọ̀gá tó fi máa dé lẹ́nu ọba àṣìlẹ́ ìpínlẹ̀ àbàdàn ti Nàìjíríà jẹrẹ Suleiman Yẹ̀kú. Látara ní méjọ, Nàìjíríà wọ́n wá ọkọ̀ ọmọ tí ó lè bèrè jẹ́kẹ́ àwọn ọdún láti méjọ ọ̀nà àgbà. Àwọn gáàlẹ́ ti á bí àárín ẹ̀

lọ́rùn fáwọn wọ́n ní ìtọ́jẹ́ láwọn lọ pé àwọn àpáàkì wọ́n lè wà ọlọ́run òun ní nílẹ̀ pé ẹlọ́ọ̀sì aláwọ̀ ní àmìnà àpáàbẹ̀ làwọn àwọn ti wà kò ní ìjà káwọn mọ́rin àwọn ọmọ pé báwọn lọ sí padà ọ̀rọ̀ yẹ́yẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bíyà yìí wọ́n ní ó kọjá bẹ́ẹ̀ ètò tó sí láwọn ti já ní o láti gbé bẹ́ẹ̀ rọrùn ní ìsinmi o ó ti tún gbogbo ọ̀nà ṣe Torí wọ́n sọ pé ọmọ yẹn bá gbùgbà kú ní, wà bá gbùgbà kú ní, sáàbù mọ̀ papọ̀, bíbù rẹ̀ ṣòro. Dú àjárí kàṣírọ̀ òkúta pọ̀ mẹ́rù mú. Àlẹ́bí ibẹ̀ ló yọ, sọ̀rọ̀ mọ́ ọmọ àlejò máa ń rí ìsọ́lá. Kọ́dà wọ́n ní, kú kí kọ́dà mẹ́rọ̀ sí ilẹ̀ ìgbà mọ̀ tó mọ́ rẹ̀ pàtàkì ń bọ́ lẹ́jà mẹ́rin. Ọba wàkílà dáríkà ànàyà sí ní tọ̀rí kì á láàpùrọ̀ ọ̀pìkọ̀tàlẹ̀ ìlú. Káyíyá fáfá òwú fàún fi ya tọ̀gànàmà. Àlẹ́bì orí ẹsẹ̀ rìn kí wọ́n tó bá rí orí ẹsẹ̀ àlẹ́bì tí bá àbúgbọ́ lẹ́sẹ̀. Wàhálìyà àyàmù kan nìyí tó wá jẹ́ Fàkọ́dí àmàlà fún àbùbá pè sí ìmẹ̀bá lápọ̀ nìjàmẹ̀. Bàbá náà ti gbá lókè àbúbákìrì ló gbé ọlọ́wọ́ ayẹ́wà ìrìnà pé wọ́n tó fi kàn yàtọ́tù bí i kátàǹtà àbí ìlàgọ́rí èdè mẹ́tì ìjábàlì ó wá ń lè lọ́wọ́ ìdí ní ojú wá dé kí mẹ́tì ìjábà tẹ́ńtẹ́ orí òkè ògóńgbò ẹ̀ náà bí tík ìsọ́mù ìgbà tó máa dé tẹ́ńtẹ́ òmọ́dé bẹ́ẹ̀ Ó rí bá ti parí ìlọ ìpàwọ̀ ìṣùgbọ́n tí wọ́n máa ń pè ní ìlọ ìpàwọ̀. Inú máa ti lọ, àbáríwá aláàmàmì ìtàháyá ìlà ìgbọ́rí ọ̀rọ̀ sọ́ọ̀tù lè ní. Ìtàhà, ẹ̀yẹ́gẹ́ ẹni sọ́ọ̀tù lẹ́nu tó fi bí ìtàháyá. Àwọn méjèèjì, àwọn méjèèjì ẹni tí ló mú yàwó jáde. Àwọn méjèèjì bá wọ́n jẹ́ ní òkè inú kòtò, kọ́lá kò bá kìí sàtúnlé ìṣògbọ́n àwọn bá pè ní wọn lọ́wọ́ ìlà àtàbí fólùgbò hátà àjẹkún hátà àjẹkún àtọ́bìlà. Wọ́n lọ́wọ́ láàtàbí fólùgbò hátà àjẹkún látọ́bìlà. Ìrẹ́ àmẹ́tò ń fọ́lọ́ ọ̀fọ́ra ó ní wọnú kòtò yìí, àti kéèmì ó lọ

jáàmùbì yìí pápọ́pá wọ́n nígbà tó débẹ̀ wá ní ẹgbẹ̀ orí ìlú kan bẹ̀ pàṣákọ̀ ìgbàrọ̀ wà sájà èyí tó wá ìzáàrẹ̀ aṣọ ó wọ̀ tó wá ìyá ń bẹ̀ tó wá fi tí ojú ìròyìn àgbára ìlú wà bá ti yà mí ní ábísílẹ́rì méjì pàálẹ́ kọ́nà náà rìkì lẹ́yẹ́rì ẹsẹ̀ rẹ̀ méjèèjì wá bí ẹsẹ̀ lórí ìbò kan ọ̀tún lórí ìlọ́gbẹ̀ẹ́sẹ̀ lórí ìbò kejì

ẹ̀wà mẹ́rin ṣẹlẹ̀ sí àlọ́lẹ̀ wọ́n kò sí lè wùsù fàlúgìdà àbòbákì ìrìnkì ọdí àwọn àìfèrí yìí ní ìrìnkàṣà ọdí àwọn àìfèrí nílẹ̀ lè jùhùrì wọ́n ní nǹkan kan bá sọ ẹsẹ̀ rẹ̀ tàbí pa ẹsẹ̀ tó fi jù lè tó gbẹ́sẹ̀

fàkọ́ọ̀lá náà yóò àbájá mọ́lá yá àbábákì tí ó ṣe ọ̀rẹ́ àbúbákì kọ́ọ̀lá lè dìkì nǹkan pa òun ni àbí nǹkan kan sọ̀rọ̀ ó náà bá ń gọ́rọ̀ nípa àti ìkó sọ́nù àti ìkó pààyàn níbi àgbà fẹ́wẹ̀ fàdáàkà fìdáàkà ábí wa òun ni mo fi bàbá àti ìyá mi ti fúnra ẹbí òun فقفل رسول الله صلى الله عليه وآله وسلم فذهب ناجي Àlẹ́bí kan sí bọ́ ọ̀rẹ́ sí ìbẹ̀yẹ gbogbo oró yẹ kan kó lára bákì bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní rọ̀wọ́rọ̀ sí ní àìrùnà gbónìlẹ̀ ọ̀pá wọ́n ló kàwàrá jẹ̀rọ̀ ọ̀dọ̀ ọmọ ọ̀rọ̀ ọ̀pọ̀ pé wà fíìmì ثم انتقض عليه أيرجع أثر الفم حين موته وكان سبب موته ينظر مشكاة المصابيح باب مناكب أبي بكر Ẹ̀fọ́ ní tí bàbá bá ń jẹ nígbà tó ṣàtúnṣe fún oró yẹn padà sáré. Ṣé òun gan-an ló ṣe sábà ní pẹ́ láti máa pa lẹ́yìn ẹgbà wá wá sọ ní ilé sọ ní àbá ìlú sọ oríṣìíwọ̀n mẹ́rin ọmọ òṣìṣẹ́ àti sọ. Tọ́kì àtẹ́gbọ́ òun bá padà sọ́dọ̀ ẹ̀, ó tún ti kó wà ṣẹ̀rí ní ó ti kúkú ṣẹ̀rí sí ni. Torí tó dúwà mọ̀ ọlọ́run ló wá sí nǹkan yẹn ti sọ. Gẹ́gẹ́ bí apá tí máa bá mẹ́rin padà ṣàlàyé pé apá ẹran táwọn ìjẹ táwọn ẹ̀yẹ̀wú sílé ní wọn tẹ́kọ́ wà nínú mọ̀kọ́mù sílé ọ̀tún nínú tààmì àmọ́dá aṣáṣá lé ṣe sọ̀pá nígbà lẹ́jọ́ sọ pé ìfẹ́ ọ̀pẹ́ àmọ́bì ìpàlápá tí wọ́n pà ní ìgbìyà ọ̀rọ̀dà Ìfọ́sùnmọ́ ni má jẹ́ ní obìnrin bá ń kí ni orí ẹjọ́ tó rán sí àmá wọ́n ló ti mọ́ ọ̀dọ́ dìde. Àdábì jẹ́ kí ìfẹ́kọ̀ọ́ sì ṣe olúwa ẹ̀sìṣọ́. Akọ́kùnrin àpá ní nígbà tí a sì tó fún àmẹ́bí tó, ó padà sọ̀rọ̀ oró kìí yẹ̀ pé ẹni kò tún fi yẹ oró orí ìsìn. Akọ́kùnrin àpá tí ó tún fi ẹ̀ pé àmẹ́bí tó kó ṣẹ̀rí wọ́n ikú ẹ̀. Tí ò bá ní ẹ̀ sọ fún yẹ pé ìkan tí ó ń rẹ̀ yìí ti bá láti gbé stéèjì kan wọ́n fi kìí ó ń ní ọ̀dọ̀ ọdún ojú olóyọ̀ ọ̀run. Ṣùgbọ́n bàmí ilé ìpé wọ́n ti jẹ́ ṣẹ̀rí bíi ìmọ̀bíyà ọ̀rọ̀ yé díẹ̀. Bọ̀bọ̀ wà kẹ́ alákùnlé á oró yẹ kú rárá rẹ̀ níbẹ̀. Wàkọ́mù náà fi lọ́rí sàlátà dàyárí òru mẹ́ta ànábì lò àti àbúbáfì lẹ́yìn ìlàtà lè jùmọ́ á wà lẹ́yìn ìlàtà tọ́pì wà lẹ́yìn ha. Òru jímà tí ó mọ̀ jẹ́ kọ́ọ̀gbìn ló lọ yẹn rọ̀lẹ́.

Kábájì lè ní bá mọ́ ẹ̀ kéèrè orí apákò lèrè, ó yá nù bàbá ó fi ọjọ́ kejì. Ìlú ó jápa látàlọ, gẹ́lẹ̀ tí mo sọ, ó chéǹjì. Ó chéǹjì. Èyí tí mo sọ yẹn ni yóò jẹ́ kó yé pé àwọn àbá àgbàǹgbà ń ṣe wàhálà kẹ́ ti sẹ́nu àwọn ọmọ ìlú iná tó lé sí ìlú bí tí wọ́n bẹ̀rẹ̀ sí kí ní dàgbà kí ní ti lọ sùkúù ní dàbà dé primary school wọ́n tẹ̀kọ́ wa ní àìkú ẹgbẹ́ mú kọ́ lórí láì ṣẹ́gbó ọjọ́ ọjọ́ oṣù wọn ní kálà àmọ́ ní ẹgbẹ́ ìyẹ ṣẹ́ ilé ẹ̀rọ ilé ìbí òkúrù agẹrun ọgbọ́n ọ̀rẹ́ rẹ̀ wà lẹ́yìn ọ̀pẹ́ gbogbo jẹ́ ọ̀pẹ́ yẹn kọ́ wà lórí ní ọ̀pẹ́ ìjẹ́lá kírísítẹ́lì. Ìjàgbébà iná ń ṣe sí ní ọ̀pẹ́ tó ní ọ̀lọ́ fún Wọ́n ṣe kẹta pẹ̀lú ọjọ́ oúnjẹ ìṣẹ́jọ́ oúnjẹ tó ti eérú Ashwell Day. Ashwell Day yẹn gbogbo ìfẹ́fẹ́ lọ fún àyè ọdún. Ẹlú

tó yá ohun àbáwọn àbáwọn ẹni gbà kan tẹ́lì sí ìbáàbò ìdí kérékèrè àpò ewu jímọ̀ ṣe wọ́n bèèrè ìlú àpò ewu jímọ̀ èyí wọ́n mọ̀ pé wọ́n lè ti ká àwọn àpá àti ṣàlàyé pé òjò jímọ̀ láyé ọ̀parẹ́ òru ní ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ wá sílẹ̀ bá ti ṣú jímọ̀ nígbà tí wọ́n lajú bá ká ilẹ̀ náà náà ayé ọ̀parẹ́ wọn mú fún ewu ní ohun èlú ìwà kọjá wọ́n wọ́n

tó ní àdáwì ọmọ ní àbúlá ìyẹn ló àbúgbàtí very very intelligent fàyúbì ní yú fàyúbì níta ní ẹ̀yìn má ti sáà òru yóò ti gbojú ọ̀dọ́ wọn lóṣèlú lọ́dọ̀ wọn lálẹ́ fàyúbì tẹ̀kù máa kòrẹ́ ìṣì lè mọ́kátá àbá ìsì Tí ẹ bá ti ń bọ̀ tí ẹ bá ti láti tó sàárè yóò rọra pàtàkì ọmọ náà bí ẹni pé mọ́kà ló sùn kò sí tí ń ṣe ìrìnkè tí ikọ̀ tẹ́ ń sọ mọ́dà lọ́sàn-án wọ́n ní kò ní pọ̀ kẹta tẹ́ ń sọ mọ́dà ilá wàákù yóò kún sórí òhàrí kàbáyá tí ìyàbó máa ṣe lọ́pàá rẹ̀ ìdára ìdá tí ìrìnà yẹ̀kẹ́lẹ̀ tó jùlá yóò wà fáwọn àdẹ́bì ní òwe wọ́n tún ti ń tọ́ àbáyé o wọ́n tún ti ń ṣe báyé o nígbà tí ẹ̀bá ti ṣú ìbẹ̀ yóò tún sùn wà káàmẹ̀ yára ààrẹ nínú àwọn èrò gbónú fi hàn مولى أبي بكر منحت من بدنه wọ́n ní ọkùnrin kàtàkì ní ara ní ìgbúrù buhari ọmọlá àbúrẹ́rú láti sọ́dọ̀ ọmọ tí ìṣẹ̀lú mọ́ ó ń bá ó jẹ́ dáadáa ẹran àbúkárí náà ní ìdá ọ̀ṣùgbọ́n wọ́n ní àwọn ẹran tí ìmọ̀ tẹ́lẹ̀ àbùsá àrínà ìṣá lẹ́yìn ìṣá ìmọ̀ ìlú wákàtí lẹ́yìn ẹ̀ yóò wá bẹ̀rẹ̀ lọ lẹ́yìn tó ń bẹ̀rẹ̀ káàkiri àwọn tó ti lórí omi nínú ọ̀nà rẹ̀ yóò wá dá lọ sí ibi òkè yẹn ẹwọ́n tí ó lẹ́yìn orí ọmọ ẹran yẹn yóò wá fún sí àwọn ẹbí àkàbúbá sí ìlú nínú obìnrin. Mo rò ó bíé. Fàyàbí báyìí kì í rí sí wọ́n ọ̀pọ̀ náà títí wọ́n wà wà mẹ́ẹ̀ òun náà kù ń bẹ̀ kápá ya ní bí ha á ní ìròdúnù buhairo ìgọ́lá tí ìjọba tí wọ́n ná bọ̀ ó sì dúdú amíru yóò di àwọn méjèèjì yóò wà padà yóò dẹnu padà kọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń bẹ̀rẹ̀ oúnjẹ tí wọ́n jọ ń bẹ̀rẹ̀ wọn lọ sí òun gan fún ara rẹ̀ òṣìṣẹ́ àlọ́bí yìí sàfàkì ìṣòro ẹwú àwọn táàkì àti ìgbẹ̀kì tí ìgbà tẹ́nìkan náà sá lé níbi tó sá lọ sóko àwọn ọkọ̀ máa dá wa aláàlú wà lọ́mọ ìṣiṣẹ́ ìtàwọn ìgbà Èyí tó àmọ̀ ìmáàdà ọmọ ti jẹ́ ìkàmbà tó gbọ́ ọ̀pọ̀lá. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan. Òkété kan ló sáàtọ̀ ọ̀nà gílẹ̀ àwọn. Òní wò pé mú ní kẹ́sí, ó kàmọ́, ó tẹ̀míwẹ́ ìwọ̀n àbẹ́wò ìkọ́mù ẹ̀rí kéré ẹlọ gbogbo bí wọ́n tún tí wọ́n ń pà ní pé gbogbo lè sára okùn ti gbọ́ wọ́n tó lọ sọ pé wọ́n ní wọ́n ń bọ̀ lọ tàbí ní wọ́n wọ́n ọmọ báyìí ọkùnrin balẹ̀ fi sọ́nà pé ó tún mi tí ó jẹ tó bá ní ti bẹ́ẹ̀dì ó rafẹ́ káwọn èèyàn mọ́ fúra pé ọ̀gá kan wá ra búrẹ́dì bí ṣe sábà ilẹ̀ tàbẹ́ lọ́kọ̀ yìí kò mọ̀ ní yẹ káràkàrà sí torí aṣọ tó wà ní àkàrà ó lè dá mú èèyàn jẹta ẹ̀gá àkàrà bá mi lẹ́yìn ọmọ sí ẹ̀kẹ́ lábùmọ́ ẹ̀ta kára títí ẹ̀yìn onídìí àkàrà sọ́wọ́ ní fúra pé ọ̀gá jẹ́ wá kiri ló lọ rẹ̀ pé àṣìyẹ́ àṣà tó ti pé ọ̀rọ̀mú ìyàwó ni o irú ìkìrẹ̀ ṣe rí ni sọ lẹ́yìn náà wọ́n ní ọ̀ká náà ní gbúrò tó háìlọ yàtẹ́kì dìzọ́nà nìbí apárọ̀ àpùdá ìgbóhùn àbìbákiri bá dàtà àbí ìlànàkà ìlú àti àlè tí àbúbá àbúrà ìgbóhùn àbìbákiri jẹ tó bá tí wọ́n Owó wà á da ẹran kọjá ní ojú ẹsẹ̀ táwọn ẹran lè fẹ́ ojú ẹsẹ̀ yẹn mọ́ra tútù tútù kúrì tí ò fi rí pé ẹnìkan gba ibi láti mọ́ka. Ẹwọ tákìtì yẹn, iṣẹ́ ti ẹ̀mí méjì yóò da ẹran. Ní àjọ tó bá dé wà bàdá ní àwọn alákọ̀ọ́ òkúra pé wọ́n ló ń gbé nínú lọ. Mo ní sọ̀rọ̀ ogun ó ṣọ́ ni ti gbé lórí bọ́ọ̀tù. Nọ́málì òkú ó bẹ̀rẹ̀ jọ ní ojú ẹsẹ̀ ló ń pàjẹ́ ìrí ẹsẹ̀ ló ń pàjẹ́ ìkọ́rọ̀ ṣàmọ́ tó bá bàrá rẹ̀ àmà kùrẹ́ṣì tí wọ́n pápọ̀dì ìjámùnà jùmúnù ha fi na mẹ́tàkádàlà lé àìsìláàtì rọ̀súlè láì sọ̀rọ̀lá ìwọ̀n sọ̀bá àlẹ́ ìrẹ̀ orí wọ́n dàrú orí wọ́n pàṣì ìdínú bẹ́ tún ní ìta àlejò àti àlejò sí gánmẹ̀tì nínú lèdì kí ẹ̀rẹ̀ orí wọ́n dàrú pé á nígbà tó ti rí rẹ̀ pé àmẹ́bì ti sádọ àmẹ́bì ti lọ ó fi gbọ́ mọ́ lọ́wọ́ Fàáwọ́lù máa fáàlú bí àádà sọ́dà àwọn orí dọ́rọ̀ bú àdéjá. Ìjẹ́kọ́ ṣe lè tó ọkọ̀ lùwálì dáadáa. Wàtàhàbúwò ilà Mẹ́kà, wọ́n ti lọ́gbọ̀ngbọ̀n nínú ìwọ́ ìdè Mẹ́kà, wàhábà súrú sàákà, wọ́n wá bí mẹ́lẹ̀ nínú wákàtí kan. Ṣoṣe, kò sí tí wọ́n ṣe bẹ̀ ní pé àlàáfẹ́ àlàáfú ìyá bùkàrúrù náà ẹ̀kọ́ bára ìgbìmọ̀. Pé báwọn bá tè mẹ́lẹ̀ báwọn bí ìyá jẹ, bóyá àwọn lè gbọ́rọ̀ nípa ìpẹ́ lẹ́nu rẹ̀ yìí sáà nígbà rọ̀ wà lábẹ́ lọ́rẹ́ àṣínú ní àníyì hálà jáduwà bàtí òré ti kan sókè ẹnu ayì tí wọ́n lúlúlúlú jáwí ìlànà ìjàbí bákìrì wà kọ́ ọmọ bá áwọ̀ kọ́ wá lọ́lẹ́ àkọ́bákìrì olóòṣèlú wọ́n wá kúnlẹ̀ fún ẹ̀ ọ̀sọ́rọ̀ jáde lé ní àṣìná díntu àbí díntu àbí bákìrì ọmọ rẹ̀ àṣìná wùlú jáde sí kọ́lá tí a gírí wọn lọ ya àìnà àbì òun pọ̀lá ọ̀gbùra àwọn ọmọdé tí àpọ̀ wà tó sì mẹ́lò lọ nígbà ẹ̀ pàrọ́ pa àbù jáde yàjá múwà káàrẹ̀ pa ìṣà ẹ̀wọ̀n mi àbújá àjọ ìgbé ọwọ́ ẹ̀ sókè ní ó bá etí àṣà lójìdì tí etí ti àti tó fi tẹ́tí fò yọ. Wọ́n yẹ lọ tààrà yá. Wàkọ́bọ̀rọ̀ Kùrẹ́ṣì ti jíríta ti sọ́ọ̀rì à. Àwọn Kùrẹ́ṣì kí á lọ́sẹ̀ emergency meeting. Sọ́ọ̀rì à, mo bá jẹ́lẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tajú ní ọwá kọ́rọ̀ kọ́rọ̀ ọ̀pì ìdáàmà jẹ̀mìnì ìwà báyìí aláti yóò fi jí alẹ́kọ́pù ara òjò mẹ́rin. lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n fẹ́nu kò lórí nǹkan tí ó jẹ́ kó ṣe ṣe láti mú àwọn ọkùnrin lẹ́gbẹ̀ẹ́dì tó sá lọ Bọ́síbú mi gbogbo ọ̀nà, pàwádọ́ àjẹ̀mí àtúrùkì náà ìdá ní mọ́ta gbogbo ọ̀nà tó jáde mọ́ta ni wọ́n dúró sí, jíjẹ̀mí ìjìká from all angles gbogbo ọ̀nà tó wọ mọ́dà pàtà ni wọ́n lọ sáàtà mọ̀rọ̀ ọba àlùkálàdà ṣàríyà àárín wọ́n lọ ṣọ́ gbogbo ojú ọ̀nà yẹn pẹ̀lú nǹkan ogun lèdè tó ń kàkéde lọ gbogbo káàmà kọ́rọ̀ lọ sí ìtọ́ àlùkà fún àti dọ́kọ̀mọ́tì ó bírù a ní láti náà kọ̀tí bájára kúrò níwà níbi ìrìnhúmọ̀ nígbà ìlú ìrìnhúmọ̀ ìlà kùrẹ́ṣin

kájọ eh, kí ní ṣájá fún ìyọ̀ ní jẹ́ àkúnímọ̀ mú orú tó àwọn ará onímọ̀ ní ìjọba pé kò ní yóò tó bí ọ̀fẹ́ ẹmú bí ọ̀rẹ́ 1,000 Tí ọ̀rẹ́ 1,000 ó jẹ́ 3 million, owó ẹ̀mí tó bá pààyàn kan àkórí ọgọ́rùn tó sì. Lọ́lọ́wọ̀ tó ṣá wà ilẹ̀ ìsẹ̀ ìdájọ́ ti fò sára. Báwo yẹn ti bá báyẹn àwọn ẹlẹ́sìn wọn kò jẹ́ sí jáde lu. Wọ́n yàn ṣá àwọn jẹ́rẹ́rìn. Wà kọ̀ sọ́ọ̀sì àṣà ti kọ́ láti sí òun sọ́dọ̀ yẹn. Àwọn tí wọ́n mọ tí wọ́n lé mọ́ ẹ́ mẹ́sẹ̀ ń kó pàṣẹ. Those people who are experts is placing, in tracking people down. Ṣáàlẹ̀ kò ní bí forensic expert nílé. Wọ́n ní ọ́pì náà lábá wá sí ní ilẹ̀ o. Gbogbo ṣe ń da ẹran tí ó tú ẹsẹ̀ ní ẹ. Wọ́n máa padà jókòó, àwọn wọ́n wà wò ní kọ̀ọ̀kan, wọ́n padà lójú ẹsẹ̀ ìyẹn ní. Àwọn ẹgbẹ́ àti lọ. Ṣé gbogbo wọn ni wọ́n jáde àwọn ẹgbẹ́ òkun ẹṣin tó bá wọn lọ kan wọ́n rí àwọn tó rí bẹ̀. Àtàwọn tí wọ́n mọ̀ ní bàbá ṣe ń tọ́ pàṣẹ ìkan ló fi mú specialist in fact. Àwọn ọjọ́gbọ́ náà gbìyànjú tí wọ́n wọ́n ojú ẹ̀sẹ̀ ẹ̀rọ ìlọ. Ìdára múrú múrú ìdára kọ́. Ẹ̀mí láàrùn rẹ̀ sòrò lẹ́lẹ̀ ìṣù. Ó rí ìrùn ìwájú rẹ̀ ìrùn kúrò máa pọ̀ tó bá jẹ́ ọ̀yá kọjá ní ọ̀yàwó òrìkó ní àkà ilé mi ní mọ́sí wá sún tàbí wà látọ̀bí ó ya ní àti wọ́n ìkan tó èmi ní oṣù Tó bá jẹ́ ọ̀sẹ̀ káyà lọ fún orí ìyàwó ìgbàdìta. Àwọn ìyẹn náà wọ́n mú ojú ẹ̀ ọ̀kẹ́ sọ̀rọ̀ tẹ̀sílù ìpòlọ̀ yẹn, mẹ́rin àwọn àti bá kìí lára rẹ̀ rárá o tẹ̀fẹ́kọ̀tẹ̀ kí wọ́n ní kò lé gbogbo lé gbogbo ààrẹ inú dámọ́ mọ́ ń kó sí ibẹ́ ìlú ṣẹlẹ̀ ní pé obìnrin àtobìnrin bá ara wọn ní ọkọ̀ náà ti di ẹ̀rí náà ẹ̀sílù yẹn àwọn mùsùlùmí di kóòrè àwọn onífà orí kó jífà tó ti padà bí wà ní ọwà ààrẹ ẹ̀ẹ́rẹ́ ẹ̀sílù yẹn ẹ̀ẹ́rẹ́ ẹ̀sílù wà ààrẹ Nínú ìtàn, kò tẹ́ ti wọ́n fi tí tẹ́ ti tẹ́ ní àrán ayé ní àrán late 80s àti ayé 90s. Ṣé Adam ló jẹ sí ìwọ̀n orí ìsèjì? Wọ́n ti gbọ́ ìṣọ̀rọ̀ ṣe sí ìwọ̀n. Wọ́n wá ní títẹ́ ẹ̀kọ́ ẹni wọ́n sọ. Tẹ́tẹ́ ó ti wọ́n sọ yẹn, àìbó bí ìyàpá. Ẹnìkan tó mímọ̀ nípa bá ṣe ń tíráàkì ẹsẹ̀ yìí tí ẹ̀bá gba jùgbọ́rọ̀ yóò wà ṣe mú bílẹ̀ yóò gẹ́ ẹgbẹ̀gbẹ̀ lórí fífá wọ́n jẹ́ ẹ̀kọ́ ṣe kádàbù fún ọ̀rẹ́ tó ṣùgbọ́n ẹ̀kiri mílíọ̀n sọ́ọ̀sì ẹjọ́ ṣẹ̀ sí ní ìgbà ọlọ́run sàánú wa wọ́n ní gbogbo ọmọ ni wọ́n jáde tí wọ́n wà wà látàrú bí ní jìbárí wà lè wà yá wọ́n borí òkè lọ wọ́n tó sínú gbogbo ọdún They went, they climbed the hill, and 300 of them Bali and they descended to all valid. What we had wà ní midop. Midop ni wọ́n ní jámúkú hátùbà pé òkè tó pẹlẹbẹ láti That's ẹ̀wọ̀n Check plátò rẹ̀ plátò ṣẹgẹ́jẹ̀ ní geography ẹ̀bá gòdí ẹ̀wọ̀n onígbàlúrú àti ìpínlẹ̀ wọ́n wọ́n rẹ̀ àwọn òpèrè ògégélé àti kòtò gbogbo ẹ̀mí ọwọ́ tani wọ́n wá kí ànábí àti àbúbákiri láti ní jú ní ìjáde wa pọ́bẹ̀ lórí àìyà gbogbo ìyẹjú wọn pàbí ló jáde wàkọ̀ ìwọ́kọ́lá ìmọ̀kọ̀ ìlú ìlànà ìrìnà ṣùgbọ́n àwọn sáàpù mẹ́fà yìí aláìwọ́n padà gẹ́gẹ́ wọn wọ́n sì tẹ́lú ìgbìyànjú Wàlá ìrìnà lọ ha ọ́ọ̀lì bọ́n ààrẹ àmì ṣùgbọ́n náà tó bá bẹ́ẹ̀ ṣe ní òṣìṣẹ́ ọ̀rọ̀ tí ẹ̀ lóògùn. Wàrọ́ wa gbogbo rí àmì sí àmì ìbákí. Àdìsọ́ gbogbo rí wọ́n gbà wá látọ̀dọ̀ látọ̀dọ̀ àbúbá sí lórí kúrùtù kúntú máa nàbí yìí tọ̀lọ̀lọ́ àìwà àìwà tí ń bọ̀. Èmi ń pẹ̀tẹ̀ bá nàbí nínú òkò tó dọ́nà náà gún yẹn. Ọ̀rọ̀ fáàtù rọ sí mo wá gbórí ìwé sókè. Wọ́n ni àkùdáránù ìkọ́ orí ìfòkàrí àwọn ẹ̀sẹ̀ àwọn èèyàn lókè. Fàkúntù, mo wá ní yá nàbí ìyàwó. Ibi láti mọ̀ pé ó kò yẹ kí ni. tí ò bá jì wọ́n gbóhùn ẹ̀.

sọ̀pọ̀ ata àwọn ní wà obìnrin wá obìnrin wá ọkùnrin kan ní àlẹ́bí ìgbé ní ti obìnrin tí bá fẹ́ àlẹ́ kí ló ní tó kù ó lọ ilé aṣọ tó mú wá aṣọ méjì kò tó tó mú kò rí tó bá ti ẹ̀jẹ́ kọ́pù ní ìṣàdì òǹkà ìsìnrin nílé sáàmì wà lọ́wọ́ sáàmì ní ìṣàdì pìtẹ́ǹtì kankan bó ti ẹ̀jẹ́ òǹkà onírin tẹ́bùká lẹ́lọ́ yìí lájọ́ lórí ti mọ́ níbi tí wọ́n fi ń palékun lẹ́gbàá onímọ̀ ṣíìpù lájọ́ mú ti dání dẹ́kìtìdì onímọ̀ ájí ìkàlẹ̀ náà onírin ọ̀gá ìpò ìlú ní dáàbì alábì ní dáàbì afẹ́ fún ọ ìmọ̀ máa ká nínú ìfọ̀rà ní tó mọ́ ní pàánù náà ti tó ní máa afẹ́ fún mọ̀sáyé ìjáde mẹ́rẹ̀ tẹ́tẹ́ olóhùn kí ni tó bá ṣe fúrù sọ́yìn kí ni ó dá padà fún ọkọ àwọn àfá oníṣẹ̀rí àwọn àlàyé mi lẹ́kùnrẹ́rẹ́ kí ṣe tó láńsà fún pẹ̀lú láńsà lọ́dọ̀ àwọn àfá wọn alímọ̀mú wájà lílàwó ẹni mọ́mọ̀ ẹgbẹ́ òun ọgbọ̀n ṣùgbọ́n pé kò láńsà lọ́dọ̀ Fọ́nà pé àyẹ̀lẹ́ ni pé wọ́n ti ẹ̀kọ́ bí bí bíra lórí ẹ̀. Wọ́n lè ti wá kọ́ bí 700 800 years ago. Ṣé ó ti di issue?

ni èrò rẹ̀ rẹ̀ àbúgbá ti dì lẹ́yìn nípa àwọn méjì kan àwòrán ọ̀hún bá lé tó má lọ́wọ́ ṣe kẹta o ni ìta tréṣì lọ́rọ̀ yígẹ̀rẹ̀ lálọ́ tréṣì gbogbo ìta tréṣì ní ṣúra 9 إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لا ترونها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم كده ولا في عمل الله شكرا ومعيا الخاصة سنية الإسلام يعقيدة طبعا ذكروا إن الله معنا نبعليه Ọlọ́run sàdáyẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe náà fún wọn sá àti ààrẹ̀ ìnáwọ́bí ìdíhábà. Ìdíhábà ìrìnàrí ìrìnàrí ìrìnàrí ọwọ́ ilé máa kúmọ̀ àtìmọ̀. Ìdíhábà ìrìnàrí ìrìnàrí ọwọ́ فقولا لهم قولا الذين لعلهم يتذكر أو يخشى قال لا تخافا إن قال لا تخافا إن يفرط قال لا تخافا أسمع قال لا تخافا إني معكما أسمع Ọlọ́run mú pẹ́ńṣẹ́ onírọ́bí ṣe rọ́pì sọ́dìrí sípayá agbáyà nìbò wáyà sírì ní àmòrí, ètò ní iṣẹ́ alámòrí ìṣẹ́ nírọ̀ fún wà lórí ó kò ní ìlìsáre tó pàmọ́ sí máa ṣe yàtọ̀ hú kọ òrí tí wọ́n lè gbọ́ ọ̀rọ̀míyé kí ló tẹ̀lé wáyé á ní wàzí ọmí àhàlí yan wàzí fún mi ní àhàlí nínú àwọn ará Kí àwùrí tẹ́lù tàbí aká kẹfìrọ wà ní kùrọ́kà kẹfìrọ, ìnáka ń tàbí náà tàbírọ. Kọ́ọ̀lá kọ́dí òkú ìgbà tó láká àwọn àwọn àtúnṣà ẹgbẹ́ bá bẹ́ ṣe kìí rẹ̀ tó ń kárí ẹ. A ní kọ́ọ̀lá lọ́pẹ̀ ìṣẹ́ra lè ọ̀dì sí ọ̀rẹ́ قالوا عقلة من لساني يفقه قولي واجعلني وزيرا ويسر لي أمري وأنا عقلة من لساني يفقه قولي

يذكر شيئا كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا محمد أن أوتيت

Èdè rush. Rush. Tàbílì tí mo lè sọ pé mo gbọ́njú bá ti wọ́n tó gbọ́nà àbáwá alhaji ṣe ṣíṣù lábélé ọlọ́run bá kọ̀ nígbì bàbá. Ọ́pọ̀ èyí òun fẹ́ ní àwọn ọlọ́pọ̀ tàn arákùnrin kan Nàìjíríà tó kọ́ra rẹ̀ mọ̀ sí mọ́ta olóòní màmá sí táwọn èsì wọ́n ni wọ́n fún ní ẹ̀kọ́ ń bẹ̀. nígbà tó dé ní ààrẹ ẹ̀ta tó jẹ́ mọ́ta ló ti jẹ́ ààrẹ ìgbà tó ewu àti ìjẹ̀bí ẹnu tó wà lọ kánú òun ni máa ṣe máa rí àkókò òṣìṣọ́ ẹ̀kọ́ máa ní máa máa tẹ̀sórí kúrì wọ́n ni ánà máa rí kò ní láti kìbì náà owó màdí sọ pé èrè ṣe náà lọ́dún ní àmì náà ah, àwọn àkọ́ bá ṣe ẹni yìí ní mẹ́rin lọ́wọ́ ó orúkọ mi ó kọ bàbá rẹ̀ orúkọ bàbá mi náà ní ìdíbùlá máa ọkọ̀ tó ti kápa olùkún látọ̀ òjò ẹ̀rẹ́ ìjà àpìlá. Ahmed Jibẹ́lì Mohammed náà rọ̀ ní ìgbìmọ̀ látọ̀ mọ̀lẹ́ lọ́nà àti àwọn. Ẹgbẹ́ rẹ̀ gbà wọn pa Nàíjíríà mọ́ta ìdí ọkọ̀ ń pa wọn tó bá kó jẹ ló láwọn káàmù lókọ̀ ìdí ọmọ wọn pa wọn kọ ní olóòkà. Èèyàn tí bá Nàíjíríà ti fọ́ pẹ̀lú sí àfihàn kọ nípa wọn, wọ́n ní àwọn ọ̀pá àwọn lókọ̀. Ìjọba ìgbẹ́ wá sọ̀rọ̀ orí ọ̀nà mẹ́ta ni àwọn oníwádìí ìjìnlẹ̀ mọ́ pín sí nípa ìrìnà àbíjọ kan àwọn alákọ̀ọ́kọ́ làwọn ọ̀tá wọn àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn ọ̀rẹ́ wọn àwọn ẹlẹ́ẹ̀kẹta làwọn ọmọ ìṣọ̀ rẹ̀ wọn ìṣọ̀kà wọn àwọn tí wọ́n ìmọ̀ ní wọ́n kò ṣe tó pọ̀ wọn tí ó ti kàkọ́ ọ̀sẹ̀ rí wọ́n ṣe kọ́ àwọn ọ̀tá yẹn àgbèrè àbísọ̀rọ̀ wọn àwọn ọ̀rẹ́ yìí náà kò yẹ ká lò ó lóṣọ̀ọ̀tẹ̀ ní lẹ́sẹ̀ ṣùgbọ́n àbúrú àtàwọn tí wọ́n èé sọ̀rọ̀ yìí fún ìṣọ̀rọ̀ ayé láti sọ̀rọ̀ tó sì kàlẹ̀ ìṣọ̀rọ̀. Ibùdó kẹ̀kí èé sọ̀rọ̀ yìí èé sọ̀rọ̀ ayé tó ṣe òun ti kú èé sọ̀rọ̀ ọgọ́rùn-ún ọdún méjì mẹ́ta kẹ́ tó bí kù náà. Ìlànà máa Sọ̀tọ̀rí náà, òun náà wọ́n lọ lè Mahadi, àlèmò tágbọ̀ àrùlé sí, àlọ́dì ìsìnkú yìí wá tí wọ́n ní àmàtí ní ọ̀rọ̀ orúkọ àrẹ́bì tó kọ́ sí àlẹ́bì ní ní kọ́ntàtù àtìmá mú lórúkọ márùn-ún, ana Muhammad, ana Ahmed, ana العاشق الذي يحشر الناس على قدره أنا العاقل الذي ليس بعد أمره هو المسلسل هو المؤثر يوم الدين wọn kan wà English translation èyí tí tẹ́kọ́ tàbí ìwọ̀n tó ọ̀tọ̀ láì English tẹ́bàlọ́ kan sọ́ọ̀tù sọ́ọ̀tù Níbi tó yọ́ lọ sọ pé wà ní kọ́lá ìta gbogbo mọ́ríà, yá bá ní ìsọ̀rọ̀ ilẹ̀ ọ̀sùn ẹgbùn sọ ìmọ̀ ní pẹ́lú wà tí ó ní àjíjì làwọn èèyàn ti sọ̀rọ̀ sọ̀rọ̀ kẹjọ jákúrú rẹ̀, àwọn fẹ́ mú lọ lébí náà bàbá wọn sí ìrìn inú. Wàtọ̀ tẹ́gbọ́ alẹ́ ká ìkòwò lọ́wọ́ ẹ̀rọ kú sí ìṣẹ́lẹ̀ tí mo rí sí ní ẹ̀ṣẹ̀ wọ́n ti yọ. Pẹ̀lú ní ọ̀sùlù náà ilé ìkòmù sọ píkọ̀. Ẹ̀kí ìyá bá ní ìsọ̀rọ̀ Inni Rasulullah ilaykum sadiqan min Jadayya. Wọ́n mú bá ṣíọ́ ìgbẹ̀ ọ̀tún lè yáàkì ní káàkiri tó rà ní ọ̀lọ́rẹ̀. Mọ́ ń mú ilé òògùn náà tíṣẹ́ kan tí mọ̀ lẹ́yìn tó kọ ọ̀rẹ́ òrẹ́ àmẹ́ wà láyé. Nínú jí translation wọ́n fi kú ní òkú tí wọ́n lọ kàwọn ní Ahmed yìí gùnà Ahmed tí a ti sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀. Ṣẹ́ta ni Màtíbù ni Màárù mọ̀ sí ìpa ṣàdéhùn rẹ̀ wọ́n ló ní ìsọ ọmọ mọ́lé àwọn ìsọ̀ ní ọ̀rìmọ́sí ọ̀sùn mo ká tó ọ̀rọ̀ ṣe ká gbá nígbà tó ń sọ̀rọ̀ àmàdí àpé inú tó sọ wọ́n ṣe tí èsì tó jẹ́ ẹwẹ́ ṣe ìṣòro tí wọ́n sàpá ìjànú wà ìgbà tó sọ̀rọ̀ yẹn inú tẹ̀sí ìwọ̀n náà mo tó ti rí nínú tí àwọn tó translate àkùrá àwọn tó translate English tó bá jẹ́ kìí ṣe ìtumọ̀ sọ yẹn èyí tí second card fún wọn ọkọ̀ ráìsì wọ́n kó owó híyà ìláyà anáhùn sánà àníbà rómìnà virgin say it has been revealed to me anáhùn sánà àníbà rómìnà that a group of virgin àwọn translated sí white men ọ̀lá ìjọ sí àwọn èèyàn tó ṣe ń jọ́jọ́ tó kí tó gbé wọn gbàgbọ́ bá ìjọ̀nú wà

Ìlẹ́ra ti pàtàkì ní òun máa jẹ̀ lókè orí ìṣòro. Lébà sílẹ̀ mọ́ tó bẹ̀rẹ̀ lójúlẹ̀ tó wọ́n sí ọ̀rọ̀ tí ànábì Sùlèmọ́ sọ ike olúwa ọlá tó fún mi mọ́ pẹ̀lú ní lẹ́yìn mi. Nínú ọlá tọ́lọ̀ sí fún mi tó ní àpárẹ́rẹ́ ìrìnàjò ìtúlẹ̀ fún wa lọ. Àbí èyí tó wá ń bí jákà tí wọ́n tó sí mọ́ṣáláṣí Zakatin Fifty tí àbúrò ẹ̀rọ sọ tó ní kò mọ̀ ṣe ọdún jẹ́ tó Zakatin Fifty.

Ayà Kùránì sọ́nà wà ní dáàrù ọ̀pọ̀lọpọ̀lọ nínú ọdẹ̀dẹ̀. Wàlìjáàánú ọ̀pọ̀lọpọ̀lọ ní ọdẹ̀ Nàìjíríà. Àrìjànú àti dáṣáájú kápó dáadáa mọ̀ láti di náà rí ìpàdé sí ní tó kó náà. Wọ́n Mo rẹ̀wà, ọlọ́run àdá ọmọ èèyàn máa ètò kàrí sí ìrìnàṣọ́lì ní sọ̀lìsọ́lì balibasọ́lì. Ṣẹ́mọ̀ jẹ́ sí sọ̀lìsọ́lì. Amnù. Ṣẹ̀kọ́ tó wá lórí pé ní Amàtì Màtìmọ̀. Amnù káà mọ́ nígbàtà wọn mọ̀ àmì yẹ ó nílò Eh, yóò mú kòkòkòkò. So bẹ́ẹ̀ lọ mẹ́rin èèyàn gbà ọmọ ọmọ Adá ó ní ìbò nítorí orí gbogbo ẹ̀. A tún of ní wọ́n tọ́kù sí ìwé lórí mo wá mẹ́ẹ̀ ní ìlú ìdá òṣìṣẹ́ sí òye wọn lórí. Ìgbàgbé ní ìṣòwò ní àwọn kíṣẹ̀ sọ pé ẹ̀mí ọlọ́run ní Jésù àbí. Ọlọ́wọ́ sọ pé àlẹ́bí Adámọ̀ ti rẹ̀ fásitì sí ìlú lórí ẹ̀mí ìdèmí gẹ́gẹ́ ọmọ fẹ́sì. Àwọn ni ó jẹ́ ọ̀nà ìlú ara wọn ìdàrẹ́jì. Ṣùgbọ́n túnmọ̀ rẹ̀ ní pé ẹ̀mí tọ́nà ọba dákẹ́ pípọ̀ gbogbo àwọn ọmọ fẹ́ ní ẹ̀sì ṣùgbọ́n láti mú ìyá wa wọ́n ti tẹ̀sí wa ẹ̀nà sí ti yóò máa rú wọn ní ẹ̀ẹ̀gbàkóní yóò ń pàkò fí ìrọ́rì wọ́n wà fẹ́ ẹ̀mí sí yóò ń pàkò fí ìrọ́rì Wà yóò máa òbí àgbà ìkàlìmá lẹ́yìn ló sọ wà ní ìkàlẹ́. So, kó bàbá bàbá yọ́ lẹ́ àìjẹ̀ ọlọ́ ní àti ìgbà ṣáájú kápọ́ gbáyẹ̀mù ṣó àwọn ẹ̀dá kan ló ń bí àjẹ̀mú ẹgbẹ̀ ó pàtàkì wọn sọ nínú sọ́ọ̀tù ahmed Láfíàn ọ̀fíìsì òun nà ọ̀fíìsì ọ̀fíìsì wọn nà jẹ́. Àwọn obìnrin yìí, ìjọ́nà òfọwọ́kùn wọ́n rí, èèyàn fọ́kùn wọ́n rí ṣáájú wà láì jẹun, àìjẹ̀mí òfọwọ́kùn wọ́n rí. ìṣe wise men ṣe torí pé jíìlù wà lára agbárú náà yàjúlù kìlónà nǹkan tó pamọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ orí lápọ̀wàlápọ̀ jánà Fàlàmà jánà àrẹ́yìn ilé ìwọ̀ ẹ́ẹ̀kọ́ bàbá. Fàlàmà jánà àrẹ́yìn ilé ìwọ̀ nígbà tí ó kọ̀kọ́kù, jánà ilé ìwọ̀ lórí. Wọ́n àtọ́ kàbà ìgbàmọ̀ ló wá rí àwọn ọ̀rọ̀. So orúkọ wọn ni òkè ọkọ̀jú yá àrìjẹ̀nú, ẹbá wọn ráìjẹ̀nú kèé ṣòro lórí ìyẹ́lẹ́nà ọ̀rọ̀ lẹ́yìn ẹyẹ

tó máa fi inú mọ́tẹ̀ tó bá rí táwọn èèyàn sí jáde táwọn èèyàn lọ níbi tí ó lọ wá rí ẹ̀rẹ́ nígbà tó lọ bẹ̀rẹ̀ ó jáwọn ìrìnlú àwọn àti ájí tó bá tẹ̀lé wọn lọ ó lọ gbúrú ẹlùmí lọ gbébẹ̀ pẹ̀lú orí mọ́mọ́ká ìdáwà ìrìnlú lọ tó gbogbo ẹ̀kọ́ tó wà ní ìfẹ́ ló máa wọ̀n ìtumọ̀ bí ìtò tún dídò àdìsí náà ló ṣàlàyé ẹ̀. a tó wà ẹ̀ ń tara ní wọ́n náà ló tẹ̀lé àwọn ilé tó bá ṣàṣeyí tó bá ìpè láti tẹ̀lé lọ bá ní bá mẹ́rẹ́ lọ ní ọlọ́run. Wọ́n lọ pẹ̀ láti Sọ ọrọ̀ wọ́n lọ sí ìlànà ní نخرج من مقاعد السمع فمن يستمع لعمل إلى روج نارا وصلا Ìlànà ìrúrú mẹ́ta nàbí lọ́wọ́, wọ́pọ̀ ní mẹ́sàn olùwà ọlọ́run lọ́wọ́, kí ìtàkọ̀ọ́já olùlẹ̀bí ìrẹ̀ta pàrú, tí wọ́n ní àmì ìjáde àwọn orí àwọn àlẹ́bí ìrẹ̀kọ́pọ̀ àwọn ọkùnrin ṣí. Ànábì wá di sáàníyà mẹ́rin àwọn méjì àbúgbá sí ànábì sí kejì àbúgbá sí àbúgbá sí sí kejì ànábì nínú mẹ́bìlì tọ́rọ nígbàtàwà nínú òkòtò tí ó kọ òkò yẹ Èdè àkúrú lè sọ bí bìí nígbàtẹ́ sọ fún ẹ̀ kejì ànábì ní sọ fún pé lápá

ìgbìyànjú tí wá ní ọgbà àwọn àtàkà ìgbìyànjú wá ní adẹ́lọ́lọ́ tí lẹ́yìn wá ń bá ṣùgbọ́n tí mẹ̀yẹ́ ló tí wọ́n wá ọ̀tẹ̀ nígbà pé wọ́n rìn ìṣẹ́ máa tó nígbà tó wọ́n rìn Kọ́lá lè ní ó ní ọmọ máa kẹ̀ ó ti jí ra mú. Ẹgbẹ̀rí ìṣòrí tó kí ọlá àwọn ṣàbá áá wà nílẹ̀ ó ké tuntun tí ọlá ní sí òun. Ọ̀pọ̀ ọkùnrin mẹ́ta kí ló ṣe yẹn mú nílé jọ́ ìgbà tó bá lọ fún ọmọ tí ó ilé ó ní hálà

tẹ́yìn sí mọ́ tó wá mọ́ pàtà mọ́lẹ̀ pákó ṣàgbé tẹ́ẹ̀fẹ́ àti ah, láàbà rẹ̀ rí àbá ìrùgbọ́rọ̀ mọ́ láàbà mọ́ ju tó ọmọ ó jákòó ẹwọ́n ṣe dáàbò wà lọ́dí ìlú mọ̀ àwọn kẹta ọdún ṣe ní ìtàlíyà ìtò ẹwọ aláti wọ́n ṣe sílẹ̀sílẹ̀ ọmọ ọkùnlẹ̀ torí àwọn mùsùlùmí òmúlẹ̀ mọ́kò lọ́rọ̀ àwọn kèbèrè yóò padà jẹ́ lórí wa tó rọ́lọ́wọ́ bá ní wájà ayaka ní mẹ́ta lẹ̀dí mẹ́ta fàrù súnfúnlá kópa ń lóṣe kèbí ọ̀rọ̀ wọn ló padà lọ́rọ̀ yẹ̀yẹ́ ọ̀rọ̀ wọn ló di ẹ̀kẹ́rẹ́ ọ̀rọ̀ ló jẹ́ lórẹ́ wọ́n mọ ọmọ àti ìdùnàkí tó ń borí ọlọ́run tuntun ẹni ọlọ́gbàrá. Lóbi bá parí pẹ̀sìrì pàrọ̀ ẹ̀kọ́ tó ìsìn ìṣẹ́ ọlọ́run tààdà sọ́ra náà ẹ̀yà fọ́ọ̀tì ìyókù kí ó wá ṣẹlẹ̀ láti bí gbogbo yẹn nígbà tí wọ́n lọ sán alábìbá lóde àwọn òṣèrè tó ṣẹlẹ̀ lọ́nà o alábìtọ́ bá bá kìtì ní o àwọn tó máa nà wọ́n wá ní ìdí àmẹ́bí ìwọ̀n tó lọ sáyẹ̀

Àwọn ọ̀sán yóò mọ̀ ọba tí ó mọ́ lókè kan ló sọ ìgbọ̀n lérè náà ọjá gẹ́rẹ́ láti ìfẹ̀. Pẹ̀lú ọ̀rọ̀ tó bá ti mànà. Ìmọ́ tó bá mọ́ ìrìnà ó rìn rẹ̀. Ìgbà kan tí wọ́n ti yára àwọn àrúgbà láwọn ẹ̀dá ìlànà tó mẹ́. Ó ní ọ̀nà kan táwọn lọ ń gbà. Ọdún lọ bá rẹ̀ táwọn ìbára àti Ìjọ́mọ̀ mọ̀ wọ̀ pé ibi ọ̀nà ìgbà ọ̀ka ọ̀nà kan jáde sí kò sọ́fíìsì àtìgbà. Bákan náà ti láti ẹ̀yọ́ ó lẹ́gbàá náà kò kò jáde sí kò sọ́fíìsì àtìgbà. ní hmm? kí àwọn mẹ̀lẹ́kà ń ṣọ́ wa wọ́n ń ṣọ́ wa níwájú wọ́n ń ṣọ́ wa lẹ́yìn náà àwọn olùṣọ́ àkùbá àwọn mẹ̀lẹ́kà olùṣọ́ wọ́n ń bẹ níwájú wa sí níwájú wọ́n ń ṣọ́ wa ẹlòmí náà ìdánrí ó yẹ kí ṣe lọ́pàá náà fẹ́ àwọn màṣí láti gbé ewó lẹ́nu tírélà àti kókó ẹ̀ tó wọ́n ti gbé ọgbọ́n ní mo lẹ́gàá tó ń yàn mo jẹ̀ tó ń bọ̀ mo yà tẹ́lẹ̀ èèyàn mẹ́jẹ̀ lọ́ ti kú mẹ́jẹ̀ ìgbà kọjá àwọn àdìbá àti owó orí wọ́n ti lọ. Ẹ̀ka pẹ̀ ẹ̀kọ́ tó mímú lé máa ń dìbò òní. Ìfẹ́ àwọn èèyàn yẹn àwọn èèyàn tó àti ẹni ọlọ́run àwọn èèyàn yẹn sọ bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ ó ṣàánú wa. Gbogbo àwọn àfá àti mo ṣe sọ ní bẹ́ẹ̀. Ọlọ́run tó bá mi ti dáadáa mú ọ, àwọn tó ti lọ ọlọ́run ní kí lóra àti ọmọ ẹ̀ mọ́sọ̀ wọ́n dá tọrọ jẹ́ ìjẹ wọn ìlú wọn ìlú wọn ìlú wọn ọlọ́run ṣe rọ̀ fún àlàáfíà fún pọ̀pọ̀ fún wa àwọn olùdarí àfihàn ní ọ̀rẹ́ akẹ́wọ̀n ìsọ̀rí tó bá wá náà àwọn gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ti wá náà gbàtà gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ tọ́lọ̀ ìjọ ti wá ní pẹ̀lú ìtumọ̀ pé kó ṣe dáadáa bá ń fẹ́ fún wa ìrọ̀ mẹ́tíkà ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ìrọ̀ ويحفظ من قبل لنا أشهر في الدنيا حسنة وفي الآخرة حسنة عن عذابنا إذا ما أبا أستاذ متوكل أبو زيدا أمو Oòrùn lídàrù sálà tó fi ṣe dágbére náà. Àfá ọ̀rọ̀ àti ọ̀bá ló ṣe lórí pẹ̀lú ìṣẹ́lẹ̀ sí ìjọba. Àìyí ní ìtàrà àwọn ìgbàtíwà bá ní ọlọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sọ fún ṣe ọjọ́ àrà.

ṣe Ẹni tó bá bóbi ni máa rẹ̀ náà yóò ṣe fún ẹ̀. Àfihàn pé bọ́ọ̀kù lọ́rùn ẹ̀rú kan tí ò bá lè bọ́ọ̀kù lọ́rùn ẹ̀rú yóò gba àwọn oṣù lórí ìṣẹ́ àwọn tí ò bá lágbára rẹ̀ yóò bọ́ ìrànwọ́. Ẹgbẹ́ àti èsì náà ó ṣe mọ́ òun àdára nígbà kí orí sí àdára. Ó wà wọ́n yà nípa ọ̀pọ̀ yóò padà pé sí sí hàn ní owó lè lágbára. Lágbára ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀ ó máa bọ́ bí ẹ̀kẹ́ yóò pè é. مع السلامة يا رمضان مع السلامة يا رمضان Ọjọ́ fún ọjọ́ fún àkọ́sí àṣẹ̀wà lẹ́kọ̀ọ́.